iṣẹ́ lòògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àrìnrìn. àkàndá tẹ́nìkan kan ò dá mo tún ti dé yẹ́s odò ńlá téèyàn kan ò ní lè wẹ̀ tán mo mà tún ti bọ̀kẹ́ àgbárígì dárígidá ọlọ́wọ́n ọba mi Èdùmàrè tí ó gbogbo fẹ́ni gbogbo nígbà gbogbo àti ní gbogbo àsìkò tí ó sì ní fi tẹni gbogbo ṣe lẹ́ o ọba mi Àlàó Rabi kókókó báyìí iná àlá kanlẹ̀kùn nílé onífá ìwọ ló ṣe é bẹ́ẹ̀ hallelujah ó ńlá fi kanlẹ̀kùn bá a bá dọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì iṣẹ́ ọwọ́ rẹ ni asalaamu aleykum wa rahmatulahi tahala wa barakatu náà láàṣẹ bá a bá dọ́dọ̀ àwọn mùsùlùmí ìwọ ló ṣe é bẹ́ẹ̀ ǹlẹ́ o ọba tí ń bẹ ńwájú ń bẹ lẹ́yìn ò ń bẹ láàrin ò ń bẹ níbi gbogbo àrìnrìn tán náà lọ́nà tí wọ́n lọ́rùn ọba mi ṣe bẹ́ẹ̀ tó gbé kalẹ̀ àkọ́ọ̀kọ́ tán náà nílé tí wọ́n lọ́rùn ọba mi tọ̀ọ̀kọ́lẹ̀ tẹ́dà kan ò ní lè kọ́tán láì fá àbàdà àmọ́ òmùtán ni gbogbo omi tí wọ́n lọ́rùn ṣe bẹ́ẹ̀ tó fi gbélé ayé dúró ǹlẹ́ o àwòwò tán àràmàǹdà iṣẹ́ olódùmarè tẹ́dà kan ò ní lè wò tán láì fá àbàdà ǹlẹ́ o ìrírí tẹ́nìkan ò lè rí bó ṣe ń rí tó ìmọ̀ tẹ́nìkan ò ní mọ̀ tó là táwọn tó mọ̀ láì fá àbàdà ọba mi tó lóye tí sì ń fáwọn olóye lóye ìwọ lọ lọ́gbọ́n tí kọ́ lọ́gbọ́n ayé lọ́gbọ́n ìwọ náà rèé olódù tó mọ gbogbo ààrẹ kábíọ́ọ̀sì ọba tí ń pa tí ń jí tí ń sè tí ń sì ń gbé kaná ọlọ́run ọba mi tí ó pè kẹ́nìkan ó sùn tí ó sì pè kẹ́nìkan ó jí ńlẹ́ ọba mi àláwòràbí ọlọ́run ọba tó jẹ́ pé kókókó rẹ̀ ó kọjá kakaka àpátápá àrá ni hàn tẹnìkan ò ní sọ pé òun ò ṣe bẹ́ẹ̀ òun ò dárí sọ ìwọ tún lẹ́yìn tó pé bọ́ọ̀ bá dárí sàpáta alàporogodo délẹ̀ ńlẹ́ o àkìkì tán àwíwí tán awáwá tán àríìrí tán àkẹ́ẹ̀kẹ́ tán àgẹ̀gẹ̀ tán àkòkò tán àkọ́ọ̀kọ́ tán ọba tá a gbàdúrà sí títí títà àgbàdúrà tán ọlọ́run ọba mi tún wá ṣe bẹ́ẹ̀ ó dáni lóhùn kò dáni lóhùn tán àmọ́ wọn ọba tó tún dáhùn gan-an a tún lè lò ó tán paríparí ọlá òdìlógo ṣògo ìgbálẹ̀ kan ṣoṣo tẹ́dà ayé kan ò ní lè kán fábàdà ìwọ ni ọlọ́run tí bomi ayọ̀ fẹ́ dààmú nígbà tó rò wípé òun ti ń bànújẹ́ èé ọ̀pá kan jí kan gbé kan dìde gbé kan ṣánlẹ̀ ilé ọba mi àláwùràbí akọ́nilẹ́kọ̀ọ́ kọjá ohun tí tíṣà ọkọ ni afúninímọ̀ kọjá ohun tí àáfàá lè sọ pé òun fẹ́ ṣe bẹ́ẹ̀ òun fẹ́ fi ni mọ̀ ilé ọba mi àláwùràbí àkọ́kọ́ ní ọ̀ nínú bùújó ni bùújó ni ó bùújó gbogbo àwọn tó ń pe àmì rẹ nílọ́ nínú àlùkùránì ó wípé ìwọ yìí kan náà lọ́lọ́run tí ó sì máa bùújá wọn tààrà nígbà gbogbo ọba tó dá èèyàn tó sì tún dẹ́lòmíì tí ó máa jowú rẹ̀ ní kínni ó tún wá wò sùnsùnsùn ó pera rẹ̀ ní ọlọ́run owú tí ó bẹ̀sán bàbá wò láàárọ̀ ọmọ láti ìran kínní títí dé ìran kẹsàn ká yàbàyàbà ọlọ́run ẹ̀san tún lóókọ̀ rẹ̀ kò sẹ́nìkan tó lè ṣàṣegbé àfiwọ́ ọlọ́run ọba mi ètùmàrè ibi tó bá tẹ̀ kò sẹ́ni tó lè sọ pé kò ṣe bẹ́ẹ̀ kò gbẹ́sẹ̀ kò mẹ́gbò jẹ̀jẹ̀ pé wọ́n lọ dáa ọba mi tó dálẹ̀ tó dá ọ̀run ó dá ní méjì kò ní pé mẹ́ta láì fáàbàdà ó dá ọ̀tún ó dá òsì ó dá ní méjì kò ní pé mẹ́ta hmm, ọ̀dáwájú ọ̀dáyìn méjì náà lọ́dà kò ní ní pé mẹ́ta ọlọ́run ọba mi tó dá nǹkan kan ṣoṣo tí ò sì ní ṣe bẹ́ẹ̀ tí ò ní pé méjìlá ifá àbàdàn ẹ̀mí ni ìwà láìkọ̀ láàrọ̀ lẹ́wọ̀ ọba mi àláwòrán bí ó dá mẹ́ta kò ní ṣe bẹ́ẹ̀ kò ní mẹ́rin láéláé Kini ni nǹkan ọ̀hún ẹ wò ó ẹ̀yà kò ń bẹ̀ ná wọ́n ń lọ mò ń bọ̀ òun ètí ìdí ọlọ́run ọba mi ní jẹ́ bẹ́ẹ̀ ọba tó jẹ́ pé ọba tí ó ràn ní níṣẹ́ tí ó ṣáájú ẹni débi iṣẹ́ tó rán ni ọ̀bánilálejò wa apàpàtà dórí àpáta fẹran kátàpàtà sẹ́nu ó jẹran akátá tó sè lórí àpáta pátápátá alápàtà bínú sí alápàtà àpáta tí alápàtà gbé sókè tatata ọpẹ́lọpẹ́ onípàtà ọlọ́run ọba mi Èdùmàrè náà ni kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tatata pa alápàtà tèmi pátápátá ọlọ́run ọba mi ó pọ̀ ó wè ó rọ̀bọ̀ oníhọ̀dù oníkìmí ó ṣe kí ni ó pọ̀ jáǹtìrẹrẹ ọba tá a wò tá a lè wò tán ìwọ tó jókòó tẹ́rù gbogbo ayé sì ń ṣe bẹ́ẹ̀ dẹ́rù ń ba gbogbo ayé ìwọ tó wò sùn téèyàn mọbi tó wò sí ó kéré títí ọgbanú ó tún pọ̀ títí àwọn ọ̀run gan wọn ò mọbi tó ti pọ̀ dé ọba tí ń darí afẹ́fẹ́ bó ṣe wù ú bó bá wọn arọ̀jò bó wọn aṣọyẹ́ bó wọn aṣoru àpékójọ ọ̀rọ̀ síbi kan káwọn kan ó sì máa fíìlì òtútù ẹ̀ ń bò mí yes ọ̀ṣẹ̀lẹ̀ lánàá ẹ̀sìn kìí sì sà ọ̀tọ̀ níbi tójò ti rọ̀ àwa ní life camp àwa là ń ṣe bẹ́ẹ̀ òtútù <laughs> kẹlẹ́mù rẹ̀ ṣàánú láọ̀bà mi àláwòrán bí òní ọ̀làgbára kẹ́kẹ́ ó ṣe kínní kẹ́kẹ́ ó pa pápẹ́ yìí ọ̀pọ̀ mọ̀ alárè ọ̀jàgbá nǹkan gbé nǹkan hanu ní tọ̀tọ̀rí tọ̀tọ̀rí ní skòńkẹ́lẹ́ tòótọ́ ní firigidi fìyín ẹ jẹ́ kí bàbá àti màmá ó kí wa bàbá ti wá ṣe bẹ́ẹ̀ bá màmá àti bàbá bá ti kí wa tán a wá ṣe bẹ́ẹ̀ bọ́ sábàlá abidi olódùmarè lẹ́yìn ìgbà yẹn òun a àlejò mi mà ti ń bẹ ní agbára ẹ sì má gbàgbé wípé wípé kí ni bàbá àti màmá bó o ní ó ti rí ṣàánú rẹ mẹ́ni sáré ìgbà tí mò ń bẹ̀ wá ìṣe ni aṣọ fún mi wọ́n ní mẹ́mẹ́ mo ní o wọ́n nínú gírò kó tẹ̀ tí fẹ́ kú òyìnbó lẹ́sẹ̀ àṣemọ́ ni ah, àwọn iná àti ilẹ̀kùn wà kẹ́ ilẹ̀kùn nù gírò kan ẹ bá lẹ́wọ̀ ọbẹ̀ lásán lásán ọgọ́ǹsán ọ̀nà àwọn àdàgbé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọkọ mi náà ṣì máa kí mi ẹ máa gẹ̀ mí mo ti sọ fún yín lójọba tuntun tí ń bọ̀ yìí ẹ bá káwọn ìyàwó yín wá kò sẹ́ni tí ó ní ìdúpẹ́ lọ́wọ́ mi ẹ lè ń bẹ̀rù ẹ̀ṣì kú kalẹ̀. ẹlẹ́wọ̀n ìṣàánú àwọn márùn-ún lára lórílẹ̀‐èdè ayé èmi nìkan náà sì lọ̀gá wọn gbogbo àwọn tí ń dàgbò mí o orílẹ̀-èdè nàìjíríà àti àdìbò yẹn wàá gbàgbọ́ lọ́wọ́ mi eléyìí tí ń kó gbá wọlé gbàgbọ́ lọ́wọ́ mi kọ́ lọ́wọ́ ìṣẹ́ ní ojú tì mí o ah, ah, mo pọ̀ mo wè mo rọ̀bọ̀ mo ní ọ̀rọ̀ mo ní kìmí Mugbaski, Yaski, Miski, Yaski, Yagba, Yaski, entertaining, refreshing, and tantalizing. Ah, ah. Ààgùn ilé wa ńlá kára ilé ẹ̀rí wa ńlá kérò náà gbogbo ẹni tí a bá ti rí tó tó jẹ́ mẹ́ta ẹ̀kọ́ àti ńlá kíra èmi àti yẹn ti ríra láàárọ̀ yìí lórí ètò ìjẹ́ ti gbọ́ ẹ̀yin ò sí nílé ni ma. ẹ má bà wọ́n ágíù ẹ̀ sí nílé ni sẹ́ẹ̀ àná ti rí mi láàárọ̀ yìí <laughs> orí ètò ṣọwọ́nyá pẹ̀lú dókítà Ọlámídé náà lẹ ṣe bẹ́ẹ̀ tẹ́ wà gbogbo ẹ̀yin tó orílẹ̀-èdè nàìjíríà thank you very much ẹ̀yin tẹ̀mẹ́ lórílẹ̀-èdè Cote d'Ivoire ẹ̀yin ti orílẹ̀-èdè Niger ẹ̀yin ti Cotonou ìyún Benin Republic ẹ̀yin tẹ̀ ń bẹ ní Cameroon ẹ̀yin tẹ̀ ń bẹ lórílẹ̀-èdè America ẹ̀yin tẹ̀ ń bẹ lórílẹ̀-èdè Egypt hmm. Rafiat <laughs> ọmọbọláńlé ẹ lórílẹ̀-èdè Egypt làwọn wà lágbára Ọlọ́run bá mi Èdùmàrè ìbànújẹ́ ò sì ní í dé bá a alágbára ọlọ́run nígbà tí ó bá tún wá fi di ọjọ́ kìíní eh, ọjọ́ kìíní nínú oṣù karùn-ún tá a wà yìí ọdún 2023 ọjọ́ ìbí ẹwà wùnmí àjọkẹ́ happy birthday to you May dear god bless you god bless everything about you. tá dókítà ọlámídé yìí náà rí apọ́nbẹ́pọ̀ representer ọ̀pọ̀lọpọ̀ ní kò mọ̀ kọ́ lọ́rùn bá mi lódìdí ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ yín kẹ́kọ̀ọ́ tèmi tó fi sọ mí di ọ̀pọ̀lọpọ̀ láàrin pédèpédè káfàtà mi ti lè tòkó ojúlówó ọmọ ẹlẹ́jà tó dolóògbé ní gbòòrò lùdèrè mi jọ́sí ẹ má gbàgbé wípé dókítà Ọlámídé tẹ̀ ń wò yìí a fi orin tuntun lọ́lẹ̀ lọ́jọ́ ìbí mi yíyún ọjọ́ kejìlélógún oṣù kẹrin tá a wà yìí tó kọjá lọ yíyún ọjọ́ àbámẹ́ta tó kọjá lọ a fi orin tuntun lọ́lẹ̀ ó sì ń bẹ lójú òpó ayélujára YouTube ẹ lọ wò ó bẹ́ẹ̀ bá ti tẹ ìwọ ni by dókítà Ọlámídé ìwọ ni dòrèrè ìwọ ni by dókítà ọlámídé ẹ ti rí lójú òpó youtube ẹ make sure pé ẹ subscribe sí youtube page yẹn kẹsì wò ó yóò fún yín láǹfààní láti mọ rírì ọlọ́run dáadáa ju bẹ́ẹ̀ ṣe mọ èyí lọ ẹ jẹ́ àdókè lọ́hùn tá a bá ti padà dé ká máa tẹ̀wájú mò ń lọ mò ń bọ̀ mo ti dé eré tí a ń ṣe ló mú inú yín dùn àwàdà tí a ń ṣe ló jẹ́ kẹ́ máa yọ̀ o ẹ̀yin tẹ́ ń ra dátà tẹ́ ń wo skìtì wa ẹ ó rẹ́rìn ayọ̀ jọ torí ọlọ́run máa wo Kaftan TV má gbé kúrò ńbẹ̀ ibẹ̀ ni wàá ti máa rí wàá máa ráwọn ológo lórí screen yẹn torí pé wọ́n gan tó ń wù lọ́wọ́lọ́wọ́ ológo nìyẹn jó wà ńbẹ̀ kí ló sọ ẹ̀ mi ì gbọ́ èèyàn. TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ káàbọ̀ padà látòkè lọ́n fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa abala bídí olódùmarè náà la ṣe bẹ́ẹ̀ ta wa lórí ètò ṣọ́wọ́nyá pẹ̀lú dókítà ọlámídé níkànnì Kaftan television yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ààyè tó rẹwà mo lálejò lé agbára fún tòní ayàbàyàbà àmọ́ ẹja dábàlà gbé e yẹ̀wò náà àjà bí bàtà dídòjé e ejò e ẹyẹ fífìlà gígèlè gbígbàgbọdà bẹ́ẹ̀ bá ti dórí pín ẹṣẹ bẹ́ẹ̀ ẹ dúró hmm, ẹ sì má gbàgbé wípé oṣù kẹfà ọ̀sẹ̀ kínní yíyún ètò àkọ́kọ́ ní oṣù kẹfà náà ní òpin ọdún méjì gbáko tí dókítà Ọlámídé ti ń tukọ̀ ètò Ṣówónyá ní Àbújá tá a wà yìí ní olú ìlú ilẹ̀ wa yọ̀pọ̀ ọdún mẹ́ta tá a ti bẹ̀rẹ̀ rẹ̀ àmọ́ ọdún méjì tá a ti ń tukọ̀ rẹ̀ ní Àbújá tá a wà yìí live and direct lágbára Ọlọ́run ìbànújẹ́ òní níbà fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ fún alẹ́bùn ká fi yí ọjọ́ òun sí Mm, ẹ pè nọ́mbà dókítà ọlámídé nígbà tá a bá ti parí ètò tàbí kẹ́ chat mi up ní whatsapp ẹni tẹ́ fẹ́ fún wa káàdì ẹni tẹ́ fẹ́ fún wa mọ́tò ẹni tẹ́ fẹ́ fún wa nlé ẹni tẹ́ fẹ́ kó gbówó lẹ̀ pé ànákàwọn èèyàn sá ti ẹ̀jẹ̀ bùn lọ́dọ̀ mm, ọjọ́ náà ti fẹ́ẹ̀ dé tán ẹjẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹjẹ́ a máa dókítà ọlámídé lẹ́yìn ètò tàbí ká máa bá mi chat lórí whatsapp nọ́mbà mi rèé lẹ́yìn ètò nọ́mbà dókítà ọlámídé òun rèé lẹ́yìn ètò zero eight zero three four eight six five three four two ẹ gbọ́ ọ dáadáa o zero eight zero three four eight six five three four two ẹ sì lè bá mi dọ́rẹ̀ẹ́ lórí àwọn ojú òpó ayélujára gbogbo dókítà ọlámídé náà ni láàjẹ tiktok dókítà eh, twitter dókítà ọlámídé ní uh, instagram dókítà ọlámídé facebook dókítà ọlámídé ibo ló tún kù mail mi dókítà ọlámi ní kọ́lẹ́mù ẹ̀ ṣàánú pí paríparí ọ̀la ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ pí pèrègede ọlọ́run tí kìí fi nǹkan pamọ́ fáwọn ọ̀tí ẹ̀ pí pèpéle lọ́lọ́run ọba mi Èdùmàrè tọwọ́ ayé òní tó láì fá àbàdà pí penipeni ọlọ́run tí peni sọ́lá tí peni sáyọ̀ tí peni sire pí pèrègúnni ọba mi tí máwọ̀ tuntun bọ̀ wálé ayé mm pípénipéni ọlọ́run tí péèyàn tí kì í ṣe bẹ́ẹ̀ tí kì í jẹ́ kéèyàn jẹ gbèsè pí ẹ́ pàràgàdà lọ́lọ́run ọba mi Èdùmàrè yọ là ká pí pápápá ọlọ́run ọba mi ti ń ṣe bẹ́ẹ̀ ti ń ṣe kánkán pí pọnipọni ni o ọlọ́run ọba mi tí ó pọ̀nyàn tí ó sì ní jẹ́ kéèyàn ṣe bẹ́ẹ̀ kéèyàn jábọ́ pí pọnmi fún mi pọnmi fún ni ọlọ́run ọba mi tí pọnmi ayọ̀ fẹ́ dà á tí ó sì pọnmi fọkànbalẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ tẹ̀ ń wò mí pín púpòpù lọ́lọ́run ọba mi Èdùmàrè kò ju kóńkó báyìí náà lẹ́ẹ̀sì iléeṣẹ́ bẹ́ẹ̀ ẹ̀ lè rí tán pín pínpín ni ọlọ́run ọba mi ti ń pín nǹkan káàkiri hmm. ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ àdókè lọ́hùn-ún ká lọ wo orin ọ̀hún gangan ìwọ ni pẹ̀lú dókítà ọ̀làmídé eléyìí tá a ṣẹ̀ṣẹ̀ ṣe bẹ́ẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ fi lọ́lẹ̀ mo bá rí jẹ́ lówùrọ̀ ìwọ ni lẹ́yìn ìgbà náà èmi àtàlejò mi àjọ wa nà bẹ́ẹ̀ lórí ètò yìí a sì ní ìbéèrè fún yín tẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ tún jẹ́bùn mo tún wá ní ìbéèrè míì tí wọ́n béèrè ẹ jẹ́ ń dókè lọ́hùn mò ń lọ mò ń bọ̀ n tí ì dé. ìwọ ló dá mi láti pilẹ̀ṣẹ̀ wa ìwọ lè rí mi láti pilẹ̀ṣẹ̀ wa ọlọ́run abraham ọlọ́run isaki ọlọ́run jacobu ìwọ lágbára mi láti pilẹ̀ṣẹ̀ wá. bí mo bá rí jẹ lówùúrọ̀ o ìwọ ni bí mo bá rí jẹ lọ́sàn-án o ìwọ ni bí mo bá rí jẹ lálẹ́ o ìwọ ni kò sì rí jẹ lóòrọ lọ́sọ̀rọ̀ àtàlẹ́ jésù mi ìwọ ni bí mo bá rí o bí mo bá rí jẹ lówùrọ̀ o ìwọ ni bí mo bá rí jẹ lọ́sàn o ìwọ ni bí mo bá rí jẹ lálẹ́ o ìwọ ni bí n kò sì rí jẹ lóòrọ lọ́sọ̀rọ̀ àtàlẹ́. tó ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn-ún <laughs> bí mo bá rí jẹ lówùúrọ̀ ìwọ ni bí mo bá rí jẹ lọ́sàn-án o ìwọ ni bí mo bá rí jẹ lálẹ́ o ìwọ ni bí n kò sì rí jẹ lóòrọ̀ lọ́sàn-án àtàlẹ́ jésù mi ìwọ ni. <laughs> ẹ̀rọ ẹjẹ́ àgọ́ lórí yìí hàn èmi àtàlejò mi ti jọ wà nílé àgọ́dọ̀ tàlejò mi fún tòní gbajúgbajà olórin ẹ̀sìn ni olórin ẹ̀sìn Islam ṣe mọ̀ wípé èmi á máa sọ wípé ohun téèyàn bá mọ̀ ṣe kó tẹpá mọ́ kó tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ ẹ pé kò tí ì dá lónìí kò sọ pé kò ní í padà dáa ń tá a mọ̀ láàmọ̀ wọ́n lè má rí ọ lónìí ayé lè má mọ̀ kó ń ṣeun tó ń ṣeun àmọ́ tó o bá tẹpẹlẹ mọ́ ọ tó ọ̀yọ́ wá àdúrà sẹ́yìn ó dájú wípé bọ́ bá dọ̀la ayá celebrate ìwọ náà wọn ó gbóríyìn fún ọ wọn sọ wípé ìwọ náà ṣe bẹ́ẹ̀ ó ṣọmọ ọkùnrin ó ṣọmọ obìnrin àwọn èèyàn òrórè kan ó dífá fún àlejò mi tòní tó jẹ́ wípé hmm, tá a bá ń sọ̀rọ̀ nínú olórin ẹ̀sìn Islam àti àwọn olórin káàkiri ẹ rí i wípé olórin mi tó jẹ àlejò mi lónìí wọ́n gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sọ pé ah, àwọn olórin ẹ̀sìn Islam o ẹ kíníkan kíníkan o àmọ́ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ ó tún jogún ìmọ̀ míì fún ọ ntẹ́mi mọ́ sọ rèé kò sí ntẹ́dà ṣe láyé tí ò ní gbèrè rẹ̀ kódà ìwé mímọ́ kan tiẹ̀ sọ wípé a fúnni lẹ́bùn láti fi jèrè Hmm, gbogbo ẹ̀bùn tẹ́dà bá ní tó bá ti ń lò yóò fi jèrè láyé fún díẹ̀ yìí gbajúgbajà olórin ẹ̀sìn Islam tí gbogbo àwọn èèyàn sọ ó yá o ẹ ń sọ nílẹ̀ o ẹ máa ń gbóni náà sọ ábìlà ìta òbí kí ẹlẹ́yinjẹ́ àṣekòǹgẹ́rẹ́ lónìí ta ló ń tọ̀ wọ́n àáfà ọlọ́run wọ́bìlà taofik ẹ mo fi ẹ hùn mo fi pamọ́ ẹ bá mi kí àwọn ará ilé. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatu. Wa alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatu. Kí Ọlọ́run. Hmm. Torí kíyàn tó kíyàn yẹ kí kọ́kọ́ kí Ọlọ́run náà. Bẹ́ẹ̀ni. Ló jẹ́ kí n máa sọ nù ọ̀rọ̀ mi pé kábíyèsí rẹ̀ aláwòrán bí ọba o. Hmm. Ọba tí ó láàlá fi wé bẹ́ẹ̀ ni kò láàlá fi jọ. Allahu ọba tó tóbi dèdè mo tóbi kankan ò tọ́lọ́run níbi tí tóbi. ọba mi alágbára dèdè alágbára ayé kankan ò tọ́lọ́run níbi agbára. ọba tí ń gba agbára lọ́wọ́ alágbára àti ń fọwọ́ agbára gbani lójú. gbani gbani lọ́jọ́ ṣòro yàgbóyà ju gbígbàngbàn rẹ o ọlọ́run tí ó pé méjì bẹ́ẹ̀ ni kò pé mẹ́ta lẹ́yìn ọlọ́run mi kò sọ ọlọ́run mìíràn mọ́ o gbogbo kíkí tọ́lọ́run ni gbogbo ẹyin tiẹ̀ ni gbogbo ogo tiẹ̀ ni la ilaha illallah muhammadun rasulullah àìmọ̀lé ṣe ló jẹ́ kó má dààmú hmm. àìmọ̀lé ṣe ló jẹ́ kó má rìn ká hmm. àìmọ̀lé ṣe ló jẹ́ kó má dààmú ṣùgbọ́n tí wọ́n bá ti ń ṣàṣà látù ìbànújẹ́ ti lọ mo fi lẹ́yìn náà kí ẹ̀yin bàbá mi àtẹ̀yin màmá mi hmm. ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin olólùfẹ́ mi nílé ọlọ́run kó wọlá nàbíyà muhammad ọlọ́run jẹ́ àgbègbè pé salamu alaykum wa rahmatulahi wa barakatu lẹ́ẹ̀kan sí. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu ṣáyé eléyìí tẹ́ ẹ fi parí ẹ̀ ọ̀hún òun mo fẹ́ kẹ́ ẹ tún kó tó di pé tẹ̀ béèrè nǹkan kan mí àyùmọ̀lé ṣéhùn mo fẹ́ kẹ́ ẹ tún nǹkan torí ó wọ̀ mí ó ní ẹ̀gbọ́n wa kan àwọn ẹ̀gbọ́n wa kan tó kọ wọ́n máa fàṣà láàtú ránṣẹ́ o hmm. wọ́n máa fàṣà láàtú àmọ́ bí tẹ́yìn gbé ibi tọ̀dọ̀ yìí ó tún fẹ́ wọ̀ mí lákìyẹ̀mí ara ẹ̀ tún àárín àìmọ̀lẹ́sẹ̀ lẹ́sẹ̀ kó máa dààmú àìmọ̀lẹ́sẹ̀ lẹ́sẹ̀ kó máa fòrò tó bá ní ṣàṣà láti e, e, e, rìn. jẹ́ ti lọ àìmọ̀lẹ́sẹ̀ ló jẹ́ kó máa dààmú àìmọ̀lẹ́sẹ̀ ló jẹ́ kó máa rìn ká àìmọ̀lẹ́ ṣe ló jẹ́ kó máa fòrò ṣùgbọ́n tí wọ́n bá ti ṣàṣàlàtù ìbànújẹ́ ti lọ. tí wọ́n mọ̀ ní mo wà mọ̀ ní tí wọ́n mọ̀ ní rèé mo wà ní rèé mo máa bàbá ti mọ òjíṣẹ́ ńlá wà mọ́ bàbá bá ti mọ òjíṣẹ́ ńlá o. ah mo ti wọlé ẹ̀rín. <laughs> Ah! ẹ bá ń dákọ yín fáwọn aráalé ní ràbáàjì gan ní skóńkẹ́lẹ́ tótótó ní tọ̀tọ̀rí tọ̀tọ̀rí ní fìrìgèdè fìín. orúkọ mi tí àwọn òbí mi sọ mí náà ni Muhammad Taofik hmm. Abdulmalik àwọn ẹ̀mí pé tí yẹn bá ti ń dàgbà sí i hmm. tí yẹn bá ń dàgbà sí hmm. yóò mọ okó mọ pọ̀ yóò mọ pọ̀ sí ni ọlọ́run tún wá sọ mí ní àwọn okọ̀ kan àwọn á ń pè mí ní alhaji wabilahi taofiki hmm. abọ́lájí hmm. ọmọ rí hmm. ọmọ àlìjánà hey. aláṣẹ hmm. babatunde ọmọ dùnú ẹwọ ẹjẹ fún ẹ má fọ ẹ má fọ ẹ má fọ ẹ má fọ ẹ má fọ ẹ má fọ kò sí alhaji wabilahi taofiki abọ́lájí ẹ ṣe rí ibi alhaji wabilahi ibẹ̀ láti bẹ̀rẹ̀ wábí láhìtà òfìkì ọlọ́run jẹ́ àṣẹ kòǹgẹ́ kòǹgẹ́ owó kòǹgẹ́ ọmọ ọlọ́run jẹ́ àṣẹ kòǹgẹ́ àní wábí láhìtà òfìkì ọlọ́run jẹ́ àṣẹ kòǹgẹ́ ẹ̀yin màmá ẹ̀yin bàbá ọlọ́run jẹ́ àṣẹ kòǹgẹ́ wábí láhìtà òfìkì ọlọ́run jẹ́ àṣẹ kòǹgẹ́ wábí láhìtà òfìkì kìkì ọlọ́njẹ́ ṣẹ̀kùn gẹ́ẹ́ wọ́n ti ra ìdá omi kì kọ́lọ́njẹ́ ṣẹ̀kùn gẹ́ẹ́ kùngẹ́ owó kùngẹ́ ọmọ kọ́lọ́njẹ́ ṣẹ̀kùn gẹ́ẹ́. ọlọ́dà àkọ́ Alhaji Wamilahi Taofeek Abọ́lájí ọmọ ire. Mm ọmọ àlùjànnà Allah Allah Allah ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ọmọ ìlú bo ni alhaji wabilahi taofik abọ́lájí ọmọ ire ọmọ àlùjànnà ọmọ rántí orin bọ̀dá wa kan tó sọ pé sami lórúkọ rẹ káyé pé mi lórúkọ rẹ sami lórúkọ rẹ káyé pé mi lórúkọ rẹ orúkọ tó ń sọ lọ́jọ́ zuna sami lórúkọ ọlọ́run wá sọ yín lórúkọ rẹ ayé wa ń pè yín ní ọmọ ire ah, ọlọ́run dákun má jẹ́ àdọ́mọ ìbànújẹ́ láyé fáwọn àbàdà ọmọ ìlú bọ́ni alhaji wabilahi taofeeke ọmọ Ìlọrin ni wàlájì òbí láì tọ́ wípé. wàlá ẹ sọ pé wàláì. wàláì tàláì súnmọ́bì láì lẹ̀sí láì láì láwà. <coughs> ọmọ Ìlọrin ni tí wọ́n sọ pé èrè Ìlọrin kì í ṣèlú fìtínà bá ìlú Ìlọrin kì í ṣèlú jàgídíjàgan ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjànnà Ìlọrin. ara ah, ah, gara pọ̀ ìgbà tí ìlú Ìlọrin òun jìnnà síná ó sún má lè yàn náà ẹ̀yin náà tún wáá jẹ́ ọmọ rẹ ọmọ àlùjànnà gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ <laughs> gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ẹ jẹ́ àwò báyìí ṣé bàbá àti màmá ni Ìlọrin àbí bàbá nìkan àbí ìyá nìkan àbí bò ni. Hmm, bàbá àti màmá káṣà ni kankan náà ni Ìlọrin náà ni gbogbo mm-hmm. torí ìyá mi gangan mm. ọmọ ṣàwo ni wọ́n nípínlẹ̀ Kwara ń bẹ̀ mm, náà tó súnmọ́ Ìlọrin ó súnmọ́ Ìlọrin dádì òun lè rìn jìnnà aláwọ̀ akọ̀bàrà ọ̀nà wọn kàn kan wọn ni kódà ẹ jẹ́ wò báyìí ọmọ Ìlọrin ni Alhaji Wabilahi Taofeek iṣẹ́ wo yàtọ̀ síṣẹ́ orin báyìí mm. ẹ jẹ́ iṣẹ́ orin làgbé yìí wá fún ǹjọ́ tún níṣẹ́ míì tí Alhaji Wabilahi Taofeek abọ́lájí ọmọ eré ọmọ àlùjánà ṣó tún níṣẹ́ mi tẹ́ ń ṣe yàtọ̀ síṣẹ́ orin. Mm, bẹ́ẹ̀ ni mò ń ṣiṣẹ́ mi. ẹ̀dá ẹja mọ̀. torí àgbẹ̀ tí yẹn bá ti ń dàgbà sí mm. ẹni bá fẹ́ kan ṣe inú ayé mm, ó yẹ kí ó máa ti ń ṣe inú ayé. ni. kó o náà lè bá a jiyàn inú ayé. Hmm, ẹni tó bá ní nǹkan ṣe inú ayé. ó yẹ kó máa ti ń ṣe nínú ayé kó náà lè bá a jẹ́ nǹkan nínú ayé ẹ tẹ̀wájú sá ìgbà táwọn kọ́ bẹ̀rẹ̀ ayé wa hmm. mo kọ́ṣẹ́. irúṣẹ́ wo lẹ kọ́. Hmm, kódà iṣẹ́ tí mo bẹ̀rẹ̀ kọ́ fẹ́ ó bẹ̀rẹ̀ tó bí mẹ́ta sí mẹ́rin. ẹ má bínú o àmọ́ ẹ̀ ṣe fírídọ́ọ̀mù kankan ní gbogbo ẹ ṣe fírídọ́ọ̀mù mo sì tún ṣe fírídọ́ọ̀mù. ọ̀dà ẹ̀tẹ̀ iwájú mẹ́. mo kọ́ṣẹ́ tí ń kó kí n ṣe fashion design. ẹ má bínú tí ń. ẹ máa ń kóṣẹ́ sára. àmọ́ ah, ẹ mọ̀ ọ́ ṣe. ó ti pẹ́ ẹ mọ̀ ọ́ ṣe. àmọ́ ẹ mọ̀ ọ́ ṣe gbàdá. àmọ́ àmọ́ nísìnyí tí n bá ẹ̀ràn pé tí n kó ni tí n kò sí ni àtàwọn ìbá máa ṣe. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. àwọn tá a ṣe ń nfa àti kódà àánú ọlọ́run ni. padà ó di ní. mo ń gbà yẹn. Mm. then again mo kọ́ṣẹ́ mechanic. ká máa tọkọ sí. yes engineer. Ah, ó di méjì. Mm, mo kọ́ yẹn so iṣẹ́ mechanic ẹ mo ṣe fáá. ẹ bá bínú ẹ ṣiṣẹ́ mẹkáníìkì. yà mo ṣe. Ah, ẹ tún ọkàn ṣe tọkọ bá bàjẹ́ mm. Allahu Akbar ẹ tẹ̀wájú sáà alọ́lé kíw aláwọ̀ ọmọ kíw. ẹ lọlé kíw mm. ẹ tún wá ń kọ́ ọmọ ní kíw ẹ má bínú o ẹ kọ́ṣẹ́ mẹkáníìkì ẹ ṣe é fa mm. ẹ tún wá ẹ tún wá wò pé mo gbọ́dọ̀ lọlé kíw. rárá o mo ti lọ sílé kíw gan àti lọlé kíw ṣẹ́rí wo iṣẹ́ mẹkáníìkì yẹn tá à ń sọ yìí gan-an ọlá pé ẹ pé iṣẹ́ wo ni mò ń ṣe mm-hmm. àwọn iṣẹ́ wo ni mo ti ṣe ṣe ṣe ó mm-hmm sọ ṣe hmm. understand wọ́n ti lọ lé kíw tá a ti kíw. tẹ́ ẹ ti dé. tá a ti dé ṣàgbàdo ah, wa délẹ̀ yìí ọdún mo ti kọ́kọ́ ní express yẹn tẹ́lẹ̀ mhm. torí brọ́dà mi mo máa ń tẹ̀lé wọn lọ ṣùgbàdo wa délẹ̀ yìí ah, tí a rí i pé nǹkan ò tí ì kò tí ì jọra wọn kò tí ì ṣe dáadáa mhm. so àwọn pé ah, táwọn ará jókòó ni mi sì ni mo yé kí n máa sọlẹ láyè mi. Hmm. tàbí àtàwọn ọmọ kí àwọn kọ́ àwọn akálọ̀ máa ń kọ́ àwọn ọmọ nílé ni tí mo ará jókòó ni jẹ́ kí n tún wá kan ṣe kan náà. wọ́n hmm. lè try láti ìgbà tí mo ti ní express kìíní ẹ̀ tẹ́lẹ̀ wọ́n hmm. ní kí n tún kẹtù tẹ̀wájú tẹ̀síwájú ọlọ́run sì ṣe mi ló bí just two years. lè bá mọ̀ mo dẹ̀ ọlọ́run sì ní kí n mọ̀ a dẹ̀ pẹ́rà a sì fi dọ̀. Allahu Akbar. pẹ́rà mo dẹ̀ fi àwọn àti wọn mo mà hmm. ẹ ti mi so mo fi ṣiṣẹ́ ṣe ọ̀dà àmọ́ presently by. Hmm. mo ti withdraw rẹ̀ ọ̀dà náà tó jẹ́ pé ọlọ́run kàn pé iṣẹ́ ìjọba kan mọ́ wa. Hmm. ọlọ́run kàn pé kí iṣẹ́ ìjọba ó yọjú. Allahu Akbar Ọlọ́run n tá à ń sọ nù pé ẹ ti ń ṣiṣẹ́ kan kíṣẹ́ ìjọba tó dé kì í ṣe pé ẹ jókòó ti ṣe ìjọba pé ẹṣẹ́ ìjọba ṣáà gbọ́dọ̀ dé Allahu Akbar ọ̀dà ẹ wá jẹ́ àwò báyìí ẹ̀kọ́ṣẹ́ tíńkó ẹ̀kọ́ mẹkáníìkì ẹ̀kọ́ mọ̀ńgéwó hmm. lẹ́yìn yíyún bóò lorin ti wá jẹ́ ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ orin kíkọ àti pé kí ló sún yín dé di orin kíkọ gan-an. ẹ jẹ́ àmọ́ báyìí ọ̀dọ̀ mm-hmm. àti ń kọrin náà láti kékeré. láti kékeré. Mm, torí pé àti ìbá ṣe ọlọ́run fún wa ní wọn bọ̀ díẹ̀ mm-hmm. àwọn bá ń dàgbà sí lóhun yẹn tún ló tún pọ̀ sí i mm-hmm. so ó gbà yẹn táwọn kékeré táwọn kọrin yẹn àyàn mọ ní Taofeek Afẹkẹ lọ kọrin ọlọ́run ọlọ́run bùn ọlẹ́bùn rìn mọ hmm. ẹ̀ńtátìn àwọn yẹn dáadáa tí hmm. wọ́n rẹ́rìn hmm. ìgbà tí ọlọ́run wá ṣe tí ọlọ́run ní ká wá sábùjá ìtúrò àfa mi kí ọlọ́run bá ń fi ọ̀run kẹwọn àfa mi yáyá Umar Salati àwọn ni wọ́n ṣe sábàbí tí mo fi dé Àbújá. ẹ kí ọlọ́run lára wọn dáadáa ẹ kí ọlọ́run ẹ dákọ ẹ kí ọlọ́run lára wọn dáadáa. àfa mi yáyá Umar Salati ah, àfa dáadáa ni wọn aláníyàn dáadáa ni wọn wòlíì ọlọ́run ni o hmm. wàláhì wòlíì ọlọ́run ni hmm. wọ́n lánìyàn dáadáa sọmọ ọlọ́mọ hmm. ọlọ́run kó wọlé àánú rẹ̀ kó wọlé ògo rẹ̀ ọlọ́run dákun máa ń kí afá mi dákun máa ń yáfi afá mi dákun máa ń kí afá mi gbogbo àṣìṣe wọn àmọ̀sí wọn ọ̀dàkùnbà hmm. ń parẹ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n mọ̀ àti èyí tí wọ́n mọ̀ hmm. èyí tó kéré ni èyí tóbi ni ọ̀dàkùnbà mi yá fẹ́ àbúrò nàbí wa Muhammad ẹ̀dàkùn ẹ̀yìn ẹlẹ́yẹ bá mi ṣe kúlọ̀ láfa fa mi. kúlọ̀ láfa fa mi kúlọ̀ láfa fa mi Allahu samad lam yalid wa lam yakul lahu kufuwan ahad. tọ́ èyí ò lápá abẹ yìí torí èèyàn gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ olóore ó wà ó kò sí o hmm. èèyàn gbọ́dọ̀ mọ olóore lólóore bẹ́ẹ̀ wá mọ olóore lólóore kọ́lọ́run jẹ́ kọ́lá yín ó tún máa fọ́ sí i padà ẹ wá jẹ́ àwọn ni ó ṣe atọ́nà yín dàbújá yẹ ẹ bẹ̀lẹ̀ dé. àbújá sọ́bùjá dàbújá à ń káwọn máa ń ké à ń lọ síwáàsí torí nígbà tá a dàbújá ń gbà ní lóòótọ́ àwọn afá ti wà lábújá hmm. àwọn gbogbo sáìdì yànyàn yẹn mú jí kóyé àwọn afá wà ń bẹ̀ o hmm. àmọ́ nígbà tá a dé àmì lẹ̀ Hmm. ara mi lẹ̀ títí títí ara mi hmm. so ngbà a máa ń lọ wá sí màá gbá máìkì mo máa mọ ṣe zikiri hmm. a máa jáná sí fáfá a máa ṣe zikiri a máa jáná sí so díẹ̀ díẹ̀ àwọn èèyàn máa ń pè wá lọ bí kó mọ pé ẹja lọ bí kó mọ kẹyìn lọ bí kó mọ àfọkànni ẹ máa ṣe zikiri fún àwọn bàbá tí wọn lọ hmm. ẹ ṣe zikiri fún wa sì ti zikiri pẹ̀lú bàndírì dàmà hmm. ló ń gbà nígbà náà hmm. ẹ ṣe zikiri fún wa àwọn àdàdì ṣe zikiri àdà ìmọ̀ wọ́n sì fún wa ní tí wọ́n fún wa àánú máa lọ. ẹ mọ̀ lọlé. sọ́wọ́n sáà ti bá wọn wẹ́rẹ́wẹ́rẹ́ à ń sáà ń ṣe títí títí títí ọlọ́run sáà ní kí ìpínyà díẹ̀ wà láàrin àwa àti àfa wa. so mo dá wà ọ̀dọ́ kí n tó dá wà náà wọ́n ti máa ń lọ àwọn kíní díẹ̀ díẹ̀ tí wọ́n kàn pé á fún pé pé wọ́n ní wòlímọ̀ ò ká hmm. ṣe zikiri fún wọn bẹ́ẹ̀ hmm. so á dẹ̀ lọ á lọ ṣe zikiri wọ́n bá parí ó fún wa ní tí wọ́n fún wa. ẹ mọ̀ ń lọ. Um, àtúndì ẹ̀yà pẹ́ mo kàn á jókòó gbogbo tálẹ́ǹtì yìí náà sí àkàmọ́ àwọn àmọ́ àkàn wíṣì ẹ̀ náà ni hmm. so àfáà mi kan nígbà tí mo wá délẹ̀ tí mo wá tá a tìpín adé. Mm tí mo wá ìgbà tí mo dé dúsè ni mo láǹdì sí hmm. ìyẹn ní two thousand and two kan. ẹ má bínú ọ̀rọ̀ two thousand and two lẹ́ sọ bí ẹni ń sọ̀rọ̀ two thousand and nineteen <laughs> Allahu Akbar. so ah, ah. àfa mi yẹn wá ní wọ́n á ṣe wọ́n á try láti afẹ́ ṣe wòlímà hmm. so wọ́n á ní ah abilà ìwọ náà lè darí ètò pé ta ni káwọn pè ní pèmọ́lì alufẹ́ pè pé àtà ti wà ń bí ẹ jẹ́ ká máa ṣe nǹkan wa. ká máa ṣe nǹkan wa lọ. a ṣáà ṣe wòlímọ̀ ẹ̀mí wọn darí ètò ń gbà yẹn àṣezíkiri hmm. náà àṣewúgbẹ́ ọlọ́run sì ní kó kó dùn ìgbà yẹn ọlọ́run ti fún mi ní kíní ẹ̀ díẹ̀ díẹ̀ láti máa face crowd díẹ̀ díẹ̀ hmm. ah, kíní náà dùn náà hmm. yàrá sí sọ bá ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn wẹ́rẹ́wẹ́rẹ́ the first program tí wọ́n kọ́kọ́ ṣe tó tó milẹ̀ dáadáa tí mo mọ̀ pé ẹ̀mí ah, náà ti wọn ni àwọn ansarudin torí èmi náà wọ́n ṣe mò ń ṣe ansarudin mm-hmm. odò wọn ti máa ń pè mí táàjọ máa ń ṣe àwọn programs afa mm-hmm. abibullah ní ìgboro ọmọ ṣéhù bàbá wa Muidini. Mm-hmm. Eh. wọ́n wà nílẹ̀ yìí ọmọ bàbá Muidini eh, Bello wọ́n wà nílẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá sì pé wọ́n wá sí àyìn wọ́n wà àwọn ò ti kọrin mọ́ báyìí dé sí i. àwọn ọkọrin ẹ eh, kí wọn tiẹ̀ ti kọrin kí wọn tiẹ̀ wàá fi ohun tí wọn ti fi kọrin kí wọn wàá fi kọrin wọn àní àhín. wọ́n bá fẹ́ ṣe bí anything program sí wọn ń pè mí wọ́n pè wá pé ah, ẹ wá kájọ kúnra kájọ ṣe àjọṣe sẹ́ẹ̀tì kankan àjọṣà máa ń ṣe àjọṣà àjọ máa ń ṣe ṣá. Mm-hmm. so wọ́n ṣe àwọn afẹ́ ṣe launching wọ́n fẹ́ inaugurate wa mm-hmm. ní àwọn sọ̀rọ̀ dín so mm-hmm. wọ́n wá ní pé to èmi ni kí n àtúnjẹ́ pé mo ṣe ń ṣe zikiri káàkiri yẹn so wọ́n wá ní pé kí n track kí n kí ni ah, àfa àfa tajudeen onírèké hmm. àwọn ni mọ́mù wa hmm. àgbọ̀rọ̀ pé àfàbílà ah, wọn kọrin náà kò ní ìdí ká lù bàǹdù ẹ jẹ́ ká lù lù èmi gan mo mú advice pé kí ẹ jẹ́ ká lù lù hmm. ẹ jẹ́ ká kọrin mo fẹ́ try ara mi wò ṣe understand so alábàáṣe tá a ti tẹ́rí sí nìyẹn ọlọ́run sì ní ká rí yìí kí ẹ wàláì lè bá bẹ̀rẹ̀ ní sánsan. bàbá mo mú ní sẹ́ni. lè bá mú ní bàárà. èyí lè tẹ̀ ń sọ ìbáyìí tí yóò dọ̀rọ̀ tún kèlò. Ah, èyí tí mo ń sọ yín sìn ọ́ tún wà bí ṣùgbọ́n kó máa wà bí àbí thirteen to fourteen àbí fifteen yẹn ṣá. ẹ ti wá bẹ̀rẹ̀ ẹ ti wá mú ní bàárà hmm, aláwọ̀ àgbà ọmọ nǹkan ti bẹ́ẹ̀ lọ́lé ọkọ. Ah, tipẹ́tipẹ́. ọ̀dà <laughs> láti bàtẹ́ ti wá mú iṣẹ́ orin ní ah, bàárà. àbí yóò ti jù bẹ́ẹ̀ la ọ̀rọ̀ oh two thousand and two rẹ̀ ń sọ yìí oh two thousand and two tẹ́ǹsọ̀ ó ti kógo ọdún méjìlélógún nù <laughs> ká máa sọ ọdún méjìdínlógún eléyìí tẹ́ǹsọ̀ yìí ẹ nígbà tẹ́ ti wá múṣẹ́ orin ní bàdà láti bí ọdún méjìdínlógún sẹ́yìn kí ni bàbá àti màmá kí ni kí ni wọ́n rí sí àbí wọn ò fẹ́ kẹ́ ẹ kẹ́ ẹ kọrin àbí wọn kàn fi í lẹ̀ pé sáà ṣe tiẹ̀ wọ́ ọmọ yìí. ọ̀rẹ́ ọmọ màmí náà ni máa pé ọmọ tí ó fẹ́ràn orin ni mí hmm, hmm. torí pé àwọn gan ohun làwọn gan àwọn gan hmm, kọrin màmí ah. wọn ní ohun débi pé tí wọn bá ń ṣe astafula àwọn báyìí ni yóò sì máa dùn. Allahu Akbar. àbí sí díẹ̀ fún yín kí n ga. Ah, ah, kò sí màmí màmí. màmí mo sọ pé àṣìdàgà fúrúlà. Eh, eh, àyìndàga burúkú oríjì wa àyìndàga burúkú ẹlẹ́ṣẹ̀ ni wa àyìndàga burúkú Ọlọ́run ọba àtìdàga burúkú àtìdàga burúkú. màmá ká sọ pé màmá ló kúkú pọ̀ nǹkan sí ńlá. ìfà Ọlọ́run màmá ni ah! Ọlọ́run bá ń fọrún kẹwọn aláwọ àmì Ọlọ́run bá ń yá fi wọn aláwọ àmì Ọlọ́run bá ń yá fi wọn àmì. àwọn ni inú wọn dùn sí hmm. nígbà tí wọn gbọ́ pé mò ń kọrin hmm. bàbá mi náà lè lòdì sí hmm ẹ̀yọ́ ló kan tí wọ́n bẹ̀ kẹsàn àti sórí ẹni tí wọ́n hmm. ẹ má fọlọ́n lẹ̀ dé. ẹ má fọlọ́n lẹ̀ hmm. kẹsì sóríire nǹkan méjì tí wọn nu má fọlọ́n lẹ̀ ẹ sì gbọ́dọ̀ sóríire ẹni tí ọba sì ti fọlọ́n lẹ̀ kò ní ṣe nǹkan tí ọlọ́run ọ̀fẹ́ Allahu Akbar. má fọlọ́n lẹ̀ gbogbo torí pé kí ni àwọn ọmọ àwọn mìíràn pé torí àwọn ò síbí báyìí hmm. ilé ni wọ́n wà wọn ò mọ tá à ń síbí ṣùgbọ́n fún wọn sọ wípé ẹ má fọlọ́n lẹ̀ ẹ má tẹ̀ ń ṣe ẹ jẹ́ àwò báyìí Alhaji Taofeek nígbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ orin àwọn bo lẹ ti lè kọrin báyìí káwọn ará ilé mọ̀ kọ́ máa yẹ pé irú àwọn ibo lẹ ti lè kọrin kọ́ máa yẹ pé mọ́ṣáláṣí tó bá yẹ pé mọ́ṣáláṣí nìkan lẹ ti lè kọrin bó sì jẹ́ pé tẹ̀síìrì nìkan lẹ ti lè kọrin ẹ sọ fáwọn ará ilé kí wọ́n lè mọ irú àwọn ìkòríta tẹ́ ẹ ti lè kọrin tẹ́ ẹ ti lè kọrin táwọn fi lè pè yín pé ẹ wá kọrin fún wa. kò sí náírà àbí tẹ́ ẹ ti pè mí sí gbogbo àyè tẹ́ bá pè mí sí mò ń kọrin lọ ni. Allahu Akbar ìkómọ kò sí ẹ bá mi bẹ wedding ẹ bá mi bẹ òkú àgbà ìṣílé pẹ̀lú òwú Ọlọ́run ah, ah. Ọlọ́run ní kọ ìrísà wa kèésè yìí ní sọ lẹ́nu yẹn Ọlọ́run ní sọ èyí tẹ gbàdá kọ́kọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan mọ kàlá mọ ń wò yín wò ní. ẹ̀dá Ọlọ́run dábàá yìí ilé ìtúnjẹ tuntun o. kò sẹ kò ní ti ń já yẹn lẹ́nu yẹn kọ Ọlọ́run ní ń sọ̀rọ̀ hmm. tọwọ́ àti láàníyàn dáadáa sí ń tàn sí. Hmm, hmm. ọ̀dà èmi ò kẹ́ ẹ forin kẹ́ ẹ lo orin kan kẹ́ ẹ fi ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ fi kí àwọn aráalé kẹ́ ẹ kàn fi dá wọn lára yá kó tó dìgbà yẹn tàbí bóyá ẹ ṣe album ìbàjẹ́ track o single àbá album ṣe ti ṣe rí látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀. Mm, ẹ rí i pé nígbà tí mo nínú orúkọ mi mm. mo pera mi lọ́mọ rí mm. first eh, album tí mo kọ́kọ́ ṣe náà ni mo ń pè ní ọmọ. ọmọ eré ìgbà wo lẹ ṣe first album yẹn sá. two thousand and ten. two thousand and ten ọdún mẹ́tàlá sẹ́yìn lẹ ti ṣe first album. Mm yes sir ọdún yẹn ti pẹ́ àmọ́ ṣẹ̀ṣì lè rántí bóyá ẹ lè rántí orin kan nínú ọmọ rẹ̀ ṣe lè rántí ẹ lè rántí ṣe lè kọ́ fún wa ẹ kọ̀ọ̀kan fún wa ní ọmọ rẹ̀. bẹ́ẹ̀ mo ti rò pé Allahumma ya Rabbi. Maja sofo ma Allahumma ya Rabbi jàjèrè ọmọ. Wọ́n pè wá tó ń fẹ́ kí gbèsè ayé ọmọ rẹ̀ dá. Mo pè wá tó ń fẹ́ kí gbèsè ayé ara rẹ̀ dá. Àkọ́kọ́ ìgbésẹ̀ ní kó lọ fẹ́ yàwó tó dá. Torí yàwó kúkú ní bímọ tìlú bá bàbá ṣùgbọ́n ìyàwó tó dára ní bí mo ti ń tẹ́bí ṣe ìyàwó tó dára ní bí mo ọmọ rere aláwọ̀ ya rọ̀bì mọ́jà sòfò ọmọ aláwọ̀ ya rọ̀bì ìyá jèrè ọmọ. ìyá ah! wọ ọwọ́ mi lákìyẹmí ara nínú ọmọ rẹ̀ lẹ ti ṣèyí hùn padà lẹ́yìn ọmọ lẹ́yìn ẹyọ kan tẹ ẹ rántí ẹ lè rántí mi mọ nínú ọmọ rẹ ṣẹṣẹ ah, sì lè ó ti pẹ́ ṣe lẹ́yìn ọmọ rẹ ábọ̀mù ọmọ rẹ ṣe tún ti wá ṣèmí nàbí yẹn náà nìkan ẹ tún ṣe ábọ̀mù aláṣẹ ìgbà wo lẹ ṣe aláṣẹ. aláṣẹ yẹn mo ṣe ní ẹ rà pé twenty twenty ni mo ṣe. twenty twenty ṣe lè rántí orin kan àbí méjì nú aláṣẹ. bẹ́ẹ̀ ni mo sọ pé kábíyèsí rẹ̀ ọba aláṣẹ hmm. ọba táorí tàǹtẹ̀ láṣẹ àṣẹ ọlọ́run mi ò kárí aré ni o hmm. ọba tó dá sánmà bẹ́ẹ̀ ni tẹ̀ orin ó pọ̀ gan ọba tó tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni tẹ̀ ni ọba tó tẹ́ sọ́mọ abẹ níta sọ. Hmm. mo ṣàkọrin yẹn. ó pọ̀ lọ́mẹ̀ ẹgbẹ́dẹ́ kọ́ lọ́mọ̀ ọ̀sán ẹ̀bùn ẹni tá a ṣe rèé ẹ ti hmm. sọ pé kò síbi tí à ń lè pè yín sí. bí a bá pè yín lọ lóyìnbó ńkọ́. Ah, wàbí láńlọ́nù ẹ ti lọ ni ẹyin tẹ tẹ ẹyin tẹ tẹ ti lọ mẹ́kà ah, àbí ẹ ti lọ mẹ́kà ẹ ti dé ah, eh, ọba tán ẹ tún fẹ́ lọ mẹ́kà sí. àyè ṣe à ah, kí ni mo gbàgbé nǹkan sọ̀rọ̀ tí mo fẹ́ lọ mú. ẹ̀ẹ́ ó yà tètè máa gbé mẹ́kà kan <laughs> ọ̀dà kó tó ti ká tẹ̀ wájú ẹ jẹ́ ndókè lọ́hùn torí mo fẹ́ káwọn èèyàn láàrin ìṣẹ́jú mẹ́sàn-án tó kù yìí mo fẹ́ káwọn èèyàn ó ṣe bẹ́ẹ̀ kí wọ́n pè wọlé ẹni TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Ah, fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá láǹfààní láti máa pè wọlé nọ́mbà tẹ́ ẹ pè sí ní ti ń bẹ lójú ìwòran yín ẹ máa pe nọ́mbà tí ń bẹ lójú ìwòran yín o kẹ́ ẹ lè ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ lè jẹ̀bọ̀ àmọ́ ní pápápá Alhaji Wabilahi ǹdó láwọn àáfàá tẹ́ gbà fún làbújá yìí tó jẹ́ pé mo gbà fún wọn ṣe ẹ lè dákọ̀ wọn kẹ́ ẹ sì kì wọ́n láàrin ìṣẹ́jú kan kéré. àkọ́kọ́. pàápàá jùlọ bàbá tí mi tẹ̀lé báyìí tó jẹ́ pé mo fẹ́ lè ní gbogbo ohun tí mo di. Hmm. lábújá yìí. ọlọ́run látọwọ́ wọn ni. àtàrà wọn ni. ẹ dáadáa kọ. náà ni bàbá wa khalifatul khulafa maulana sheikh abdul hamid abdulrauf olórí ọmọ kéw àlífà gbogbo kàlíyà ló àbújá. Hmm. Hmm. ẹ bá karama fún ẹ bá ṣe karama fún bàbá. ṣéèrù ṣéèrù ṣéèrù wàlláhu yà á sọ mọ́ kẹ́mẹ́nà nọ́ọ̀sì ọlọ́run kó wá lọ́rẹ̀ mi bàbá. àmín mo wá fẹ́ kẹ́ ẹ kí ọlọ́run lára bàbá ẹ kí ọlọ́run lára wọn. bàbá wa ṣé ó ra òfin hmm. àdámọ̀ láwà ta hmm. bàbá wa ṣé kúra òfin hmm. bàbá onínúure ni wọ́n bàbá ṣẹ́yìnkù ràúfì olórí ọmọ kéwòn khalifa mm. khalifa tẹlẹkùn làbà o ẹni táyé rí tí wọ́n pọ́nlé mm. ẹni táyé rí tí wọ́n yẹ sí mm. àlékún àánú ọlọ́run fún bàbá àlékún àgbéga fún bàbá kàláfíà fún bàbá wa gbogbo ìgbà kára ó dẹ̀ yín gbẹ̀dẹ̀mùkẹ́. wọ́n mọ̀ ẹ̀yẹ́ lókè yìí ẹ̀ lóòótọ́ wọ́n yá ọlọ́run ní ń tè é tálà ń bá sọ̀rọ̀ láti bò. tálà ń bá sọ̀rọ̀ láti bò. láti ṣakí ògùn ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ wọn ò rọ bàbá jòjì gòdògbà kí bá ní ìbàdàn bàdé sọfúnjú tọmọ ní bá ní bológun ọmọ ológun ò ní kárí àṣàbàrí wọn ò ní kọjà bó bá dijọ́ ọ̀jà ẹ̀rọ ni sàṣàbàrí bó bá dijọ́ ẹ̀rọ ẹ̀rọ ni sólógun. ẹ ṣeun ẹ bá ń kí àlejò mi lónìí ẹ bá ń kí wọn ní pápápá. a àti àfa àfọkùnṣẹ ọkùnṣẹ ọpọlọ ọrẹ mm. àti ọpọlọ náà ní bàjẹ́ o. àmín àmín àmín ẹ ṣe ó yẹ mú nọ́mbà kan láti nọ́mbà kínní sí ìkẹsàn-án. <laughs> ẹ má wọrí inú mi ò lè yẹ ẹ mú nọ́mbà ẹ mú nọ́mbà kápákọ àkókò ti lọ. nọ́mbà one àlọ́ o. bẹ́ẹ̀ni òkúta òkè téńté onílé mẹ́ta àkọ́kọ́ pupa èkejì dúdú ẹ̀kẹta funfun kí ni o. orí bákan yẹ̀bọ̀ yẹ̀bọ̀ ẹni ó pàkàsọ ìkọlẹ́wọ̀n <laughs> ṣàánú ọ̀dà ẹ̀ ní pápápá alhaji wabilahi àti kí bàbá tán ǹjọ́ ní àwọn olórin tẹ̀ ń wò níwájú pé mi náà fẹ́ dàbí lágbájá mo fẹ́ ju lágbájá lọ ẹ bá ń dákọ méjì hmm. ká tó máa lọ. àwọn olórin tọ́lọ̀ ti gbà fún hmm. pé àwọn kan ti jẹ́ pé ẹlẹ́jọ́ bẹ̀rẹ̀ àwọn hmm. náà ti gbà fún wọn bẹ́ẹ̀ lẹ́yìn kan gbà fọlọ́hún bẹ́ẹ̀ ni wọ́n sọ tẹ o bẹ́ẹ̀ ni bírú ṣáàlà Ibrahim Labaika ọlọ́run ti gbà fún wọn àjọ bẹ̀rẹ̀ ni àmọ́ ọlọ́run ti gbà fún wọn ọlọ́run kò bá tún mú ọgbẹ́ wọn ga sí i. àmín tọ àfàwà sọ tí a rẹwà hmm. nínú àwọn ará lóyún táyé ń wò nísìnyí. bẹ́ẹ̀ni hmm, Ọlọ́run kò gbogbo ọba Ọlọ́run kò sáré. aláwọmọ mi aláwọmọ mi ọ̀dà ẹ bá bá mi fi orin kíyàwó yín ká tó máa dágbére ah. ẹ bá mi fi orin kíyàwó yín ká tó máa dágbére. Hmm. ìfẹ́ mi ayé mi ọ̀run mi <laughs> òun ni mo kọrin nígbà tí mo fẹ́ tọ́gbẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ wọ́n á kọrin fún un pé ọlọ́jọ́ ibi happy birthday ọlọ́jọ́ ìbí happy birthday hmm. ẹ̀mí rẹ̀ aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láì mú wá ní jẹ́mi látún mi hmm. ayọ̀ mi ni hmm. ẹ̀yìn ojú mi ni ìdùnnú mi ni ayọ̀ mi ni àyànfẹ́ mi ni ó ìdẹ̀ra mi ni ayọ̀ mi ni ó mọ̀ mi ò ní ó tì mí tí ń bá rí fún ni àtúndúpẹ́ ni tí mi ò bá wà ní kò ní bínú sí mi wúrà mi ní fàdákà mi ní ọba ọlọ́run mi ò dákun mọ́ pa fún mi ò jájọ pẹ́ fúnra wa kó mọ́ fojú sunkún ọmọ mọ́ lọ́la Muhammad. ara ah, ara mi ń ah, ṣe ẹsẹ̀ mi ń bò mọ́ bàtà ń ṣe ní bí kémi náà lọ èmi náà lọ fẹ́ yàwó báyìí báyìí báyìí báyìí ẹ dákun ohun tá a ṣe rè ṣe ó kù ní ilé àwọn ìyàwó yín àbótí wọ́n sì wà mẹ́ẹ̀ ẹ̀yà kan máa sọ fún ìyàwó yín pé wọ́n lálejò wọ́n fẹ́ gbà àlejò ìyàwó aláàjì fẹ́mi láì tàbí ìgbàlẹ́ àpò ẹgbà àlejò torí ntí ọkùnrin fi lé kí obìnrin débi tán kì í dé ẹ bá dágbére fáwọn ará alẹ́ àkókò. ẹ ṣé mo dúpẹ́ lákòókò mo kí bàbá wa ẹ lẹ́tọ̀ àbí ọlọ́run kó wọlá nàbí wa Muhammad iṣẹ́ tọ́lọ́ ń gbé fún yín ah fat ọlọ́run kalẹ̀ ràn yín lọ́wọ́ ni kọ́lọ́run tó bọ̀ wá ràn yín lọ́wọ́ sí alibarika nàbí wa muhammed ọlọ́run ọlọ́run gbogbo ẹ̀yin ara etí ẹ̀ ń wa ọlọ́run kó wọlé àánú rẹ̀ kó wọlé ògo rẹ̀ ojú tẹ̀ fi ń wa ojú ló ní fọ́ o etí tẹ̀ fi ń gbọ́ ojú etí ló ní di gbogbo eh, oníṣẹ́ ọwọ́ ọlọ́run já wọn rí ṣe gbogbo oníṣòwò ọlọ́run já wọn rí ṣe gbogbo oníṣẹ́ ìjọba ọlọ́run já wọn rí ṣe alibarika nàbí wa muhammed gbogbo àwọn àfa ọlọ́run jẹ́ kí tíra wọn máa jẹ́ kí ẹ̀sùn bá wọn máa jẹ́ kí tọ̀hún náà máa jẹ́ alibarika nàbí wa muhammed ọlọ́run hawla wala quwwata ilà abilà yasin. hasatan ẹ dákun ládàáyà ni mo kí àfa wa sheriff rí gbogbo mm. látara bàbá wa hakullah la ilaha illallah afa dáadáa afa alubarika afa onínú rẹ aa baba náà bá alubarika ni mm. ọlọ́run kó wọlé anabi muhammad ọlọ́run jàre baba náà pé salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Aleykum salaam wa rahmatulahi ta'ala wa barakatuh. Títí ọjọ́ mẹ́jọ tá a tún jọ máa pàdé. Ṣé ìnáà rí bó ṣe ń lù? Mi ì lè gbé pè ní ẹ bínú. A ní bínú. Ẹ wo títí ọjọ́ mẹ́jọ tá jọ máa pàdé dókítà ọlámídé apọ́nbẹ́pọ̀ rẹ́pìsẹ́ńtà mc tó gba skiyaski mi yaski ẹgbẹ́ yaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ará mẹ̀kúnnù káfàtà oníjọba òfìjọba kingdom èmi náà mo dágbére fún yín ó ṣe kí ni o. iṣẹ́ lòògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àrírìn.